الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله Akí ẹ̀yin ará ilé, ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò Al-Muflihun, èyí tí ilé ẹ̀kọ́ Muflihun High School tó wà ní àdúgbò Muslim Ìfẹ́lódò Ìdí Obì nílùú Ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀. Wọ́n Schools are made across Nigeria, but only few are standard. If all you need is a standard Western education for your children with undiluted Islamic knowledge. Muflihun High School is for you to enroll the children. Muflihun High School has a standard computer laboratory with well-equipped science and home economics lab, uninterrupted power supply for conducive learning, daily Quran memorization, and lots more. Òdodo ọ̀rọ̀ tí ò lábùlà níbẹ̀. Muflihun High School jẹ́ ilé ẹ̀kọ́ tí Mùsèmùsè rẹ̀ ta Mùsèmùsè. Níbi kákọ́ mọ́lẹ́kọ̀ọ́ ìwé bá yanjú tó ń tọ̀rọ ọlọ́run tí ò lábúlẹ̀ àti àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tó kún kẹ̀kẹ́ èyí jẹ́ lókùjọba lù ló ń tẹ̀ gbàá muslim fún ẹ̀sìn tó ní ilé kéwúta àti ìkọmọlẹ́kọ̀ọ́ lárúbáwá hadith sikin nahun sarfu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. for more information and inquiry reach out to them at muslim ìfẹ́lódù ìdíòbí area ìbàdàn or call zero eight zero five two six one five three zero eight or zero eight zero nine zero nine one four eight two three muslim high school learning for success in both worlds. ويوم يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون Abẹ́ Ọlọ́run ọba àlékè ọlámọ́báni ṣàlékún àgbéga fúnlé ẹ̀kọ́ náà. Gbogbo àwọn tó kúnṣẹ́ Ọlọ́run yìí lọ́wọ́ nínú àwọn òbí alágbàtọ́ àtàwọn Mùsùlùmí míì tọ́jẹ́kẹ́ ẹ máa lórí afẹ́fẹ́ ọlọ́run bá ní ṣe àlékún dáadáa fún wọn jẹ́ kájọ jèrè láyé àtijọ́ ọ̀gbẹ́ǹde alkiyama ọláàlá ìlàhà ìlọ́lá jẹ́mọ́ tí ó bá rí bẹ́ẹ̀ a tún ti dé èní tí a máa mú ọ̀kan ọ̀jọ̀kan ètò wa pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ wa láti ilé ẹ̀kọ́ alimuflehun ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́bìnrin wa balkis kọ́sìm tí ó kà fún wa bismillah أعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما ọlọ́run bá ní fún àwọn ọmọ náà ní àbáríkà kó jẹ́ kí wọ́n sórí rẹ̀ mọ́jẹ̀ gbàgbé mọ̀ ẹ ká gbọ́ kíkà látinú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa míì mọ̀tùmáyínà mọ́hìndín bísmìlá قال رسول الله صلى الله عليه وسلم ما مات وهو يدعو من دون الله نجد دخل النار رواه البخاري Translation The Prophet of Allah, peace be upon him, said, Whoever dies while sin invoking any time other than Allah as a rival to Allah will enter hellfire. Translated by Bukhari. Lessons from the Hadith. Islam preaches monotheism. Association of partners with Allah will lead one to hellfire. Muslims should avoid for each week practice in their daily activity. ọlọ́run mẹ́ta ọmọ náà ò gbàgbé ma o ẹ̀yin arúfin ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti ka alukuran fún wa tí a dẹ̀ ti gbọ́ kíkà láti inú hadith anabi sallallahu alayhi wa sallam sínú ìdánilẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ìṣesí wa kí ni tí a fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ ọlọ́run àkọlé kan mọ̀ tó nídìí kálukú wa tá a bá rẹ̀ ń tọ́já sí pé kò farabalẹ̀ máa rọ̀ wá pé ẹjẹ́ afarabalẹ̀ báyìí láti máa bá ìdánilẹ́kọ̀ọ́ ìlọ. agbẹ́rin tá a dé yìí ó lè gbà tó ẹ́písòòdù márùn-ún sí mẹ́wàá pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a fẹ́ gbéyẹ̀wò asbáàbù gọ́dọ̀bìlà asbáàbù gọ́dọ̀bìlà causes of Allah's anger kí làwọn nǹkan tó máa ń fa kọ́lọ̀ ó máa bínú tọ́lọ̀ ó máa bínú sí yàn tí ó máa bínú sí àwọn àwà kan àwọn àṣesí kan tọ́lọ́wọ́ máa bínú sẹ́ni tó bá ṣerú nǹkan yẹn ìyẹn ló fà lónìí à ń gba ààwẹ̀ báyìí lẹ́ni tó ń wáyọ̀nú ọlọ́run àwọn ọ̀fẹ́ bínú ọlọ́run ọlọ́run mẹ́jẹ̀ àríbínú rẹ̀ ìbínú ọlọ́run ẹyọ kan ó lè pa gbogbo áfíríkà rẹ̀ ìbínú ọlọ́run ẹyọ kan ó lè pa gbogbo ayé rẹ̀ tí èbá ṣe wípé àánú ọlọ́run sábà kọ́ tí rahma tí gbọ́dọ̀ bì tí ẹ bá ṣe páànú ọlọ́run tó pọ̀ ju ìdínú ẹ̀ lọ ni àwọn nǹkan tí à ń ṣe nínú tọ́lọ́run ní ká jìnà sí ó tó kọ́ lọ́wọ́ pa gbogbo ayé rẹ̀ ayé náà lọ́wọ́ á dà bó ṣe dà yìí àfẹ́mi àti ẹ̀ a wà nínú àwọn tá à ń jẹ́ kọ́lọ́run máa bínú ọlọ́run á máa bí ọ gbogbo àwọn tó lè fa kó máa bínú ọlọ́run jẹ́ a lè jìnnà sí ìlàwà ń bẹ̀ ẹ̀yin arúsìn ọlọ́run àwọn tá a fẹ́ kà ó lé ní mẹ́wàá á dẹ̀ máa gbìyànjú a máa sọmárà ìsì ẹ̀mí nítorí àsìkò tí ó sì. ọba ọlá ń a sàlàyé ẹ̀ gan là kí ni ìtumọ̀ ọba ń bínú sí kan ni wípé irú ìwà tá à yẹn ìwà tó lè fa kéèyàn ò jìyà nínú jàǹdàmọ́ lọ́dọ̀ ọlọ́run ni torí ń bínú ìtumọ̀ rẹ̀ pọ̀ á sọ bíi mẹ́ta ń bẹ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ yìí ìtumọ̀ àkọ́kọ́ ni pé tá a bá ní ah, ọlọ́run máa ń bínú sí ọ o ọlọ́run bínú sí irú ìṣe sí báyìí àbíwà báyìí tó ń wù ń sìn kóbìnrin ó gbé ọmọ àlè àwọn tọ́lọ̀wọ́ bá bínú sílé lọ́gọ́rùn-ún ìdí ẹ̀ lásọ ní orí rédíò táà bá sọ pọ́lọ̀wọ́ bá ń bínú sí nǹkan àbò ń bínú sí àwọn ìran èèyàn kan ìtumọ̀ rẹ̀ ní pẹ́rú àwọn èèyàn yìí níjọ́ tí wọ́n bá mí kanlẹ̀ láyé ń bì wọ́n jẹ ìyà nínú sàárè wọ́n sì jẹ ìyàjọ́ ògbèdà gíámà ọlọ́run àbíọ́ oṣù àánú làwà yìí má jẹ́ àjíyà sàárè àti ìyàjọ́ ògbèdà gíámà a ti rí nínú àwọn àáfàá wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ nílẹ̀ ẹ̀kọ́ wa ní mádùlárọ́dú tí wọ́n sọ ìtàn sàárè kan tí wọ́n lọ sin òkú tẹ́nìkan gbàgbé nǹkan sínú sàárè ìgbà tí wọ́n èdè di sàárè fẹ́rẹ́ kan lọ mú nǹkan olówó iyebíye tí wọ́n gbàgbé ń bẹ̀ ní tí wọ́n bá nínú sàárè ìbínú ọlọ́run tí ó jẹ́ pé ẹni tó tún fẹ́ tún lọ lọ́wọ́ mú gan wàhálà tó dé bóun náà lọ́wọ́ àìwá àmọye kéṣìṣì bẹ́ẹ̀ tó bá sọ wípé ìdínú ọlọ́run bá ń bẹ lórí ìwà kan ẹ mẹ́jẹ̀ á ṣe mistake o ó ń tàn lè lówó lọ láyé ó lè máa go private jet ó ń tàn lè máa kọ́lé mọ́lé kò túmọ̀ sí ọlọ́run yọ́nú sí o torí pé ayé tàwọn yìí kò tó ìyẹ́ ẹ̀fọn lọ́dọ̀ ọlọ́run ayé ò nítumọ̀ lọ́dọ̀ ọlọ́run o èèyàn láyé kò túmọ̀ sí ọlọ́run yọ́nú sí ìtumọ̀ àkọ́kọ́ táwọn àfọ àwa la gbọ́dọ̀ gbọ́yé ni pé tọ́ bá ní ìwà báyìí ìṣesí báyìí ọlọ́run ọba ń bínú sí ìtumọ̀ ẹ̀ ni pé ẹni tó ń ṣe é yóò jẹ ìyà sàárè yóò sì jẹ ìyànú jáànámà ọlọ́run abìọ́ méjì àjíyà sàárè àti ìyànú jáànámà mọ̀fúnmu alákọ̀ọ́kọ́ tá a gbọ́dọ̀ gbọ́ yìí nìyẹn. mọ̀fúnmu ẹlẹ́ẹ̀kejì tá a bá sọ wípé ọlọ́run ọba ó ń bínú sí ìṣesí kan àbò ń bínú sí ìwà kan àwọn àfọ àwa ní ìtumọ̀ rẹ̀ níì òun ni kí ni o ọlọ́run ní gbàdúrà onítàn kó lè fura sẹ́rẹ́ yìí wá máa ń ṣẹlẹ̀ sáwọn tọ́lọ ń bá nífẹ̀ẹ́ sí tọ́lọ ń bá nífẹ̀ẹ́ sẹ́rú kan tó bá ti wá ń ṣe tí ọ̀dà ọlọ́run wà ní gbàdúrà rẹ̀ ọgbà nǹkan ọmọ wa dojúrú fún bóyá yóò ṣe làákàì bóyá yóò lè ronú kó lè padà sọ́dọ̀ ọlọ́run a rí pẹ̀lú ẹni yìí àtàràpàdúrà rẹ̀ ọgbà tó bá jẹ́ ń nífẹ̀ẹ́ yóò lè ronú bọ́bá wá jẹ́ ìtọ́jọ́ pé tó kèé fẹ́ni ọlọ́run yóò wà rò wípé òun gbọ́dọ̀ wá solution by all means ìbínú ọlọ́run bá ń bẹ lórí èèyàn nù ńgbọ́ ọba di pọ́lọ́run gbàdúrà èèyàn kò sí gbogbo àdúrà téèyàn bá ṣe máa fún yàn ṣùgbọ́n tó ń wípé ọ̀rọ̀ ti àwọn nǹkan èèmọ̀ tí è sábà afẹlẹ̀ àwọn àjáìb àwọn èèmọ̀ yóò máa wá ṣẹlẹ̀ sóńtàn táàmù wá ní irú nǹkan báyìí èèṣẹlẹ̀ tẹ́lẹ̀ àgbọ̀rú nǹkan báyìí rí ìbínú ọlọ́run jẹ́ bẹ́ẹ̀ irú àwọn nǹkan èèmọ̀ yìí ó lè jẹ́ pé nǹkan kékeré lápẹ̀rẹ́ ń sìn táwa sọ wípé ọmọ kékeré ọmọ èké ń kò yẹ kó tì máa rí àwọn nǹkan kan nínú ìsẹ̀mí ayé ẹ̀ wàhálà tí máa ń bẹ lọ́rùn bàbá hundred táwa gbọ́ wípé irú wàhálà yẹn tẹ̀lẹ̀ sọ́mi eke á máa fura pé tí èsè bínú ọlọ́run lélẹ́yìí àwọn nǹkan èèmọ̀ ọ̀ máa ṣẹlẹ̀ ó lè já sí wípé nǹkan burúkú ńlá kan jábúrú ẹni yẹn káàmọ̀ wá fura pé ìbínú ọlọ́run lélẹ́yìí gbogbo dókítà ayé àìsàn agú wọn àní rí tọ́jú gbogbo nǹkan tí wọ́n mọ̀ tán máa ń lò fúrú nǹkan yẹn tí ọ̀lọ́ kò ní lọ torí ìbínú ọlọ́run ní ń ṣẹlẹ̀ iná fọ̀tọ́ pé tí ìbínú ọlọ́run bá dé ń gbà mí oríṣiríṣi àwọn àìsàn bó lè máa yọjú lára oríṣiríṣi àwọn wàhálà tí ètẹ̀lẹ̀ ó lè máa yọnu ara gbogbo nǹkan táwọn ẹgbẹ́ lò tí wọ́n lálàáfíà ó ń tàn ó lò kò ní lálàáfíà torí pé ìbínú ọlọ́run òun ló ń ṣẹlẹ̀ àwọn tá a fi wá mọ̀ wípé ìbínú ọlọ́run òun ni irú nǹkan báyìí àwọn àáfàá wa ló tó wá pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n tá a fẹ́ fókọ́ọ̀sì pọ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ ìgan ni pé ká mọ àwọn àṣesí kan àwọn ìwà kan tọ́já sí pé tá a bá ti lè ń ṣe ọlọ́run màmá bínú ẹjẹ́ amọ̀ ní kọ̀ọ̀kan bìdáyà tán minal ìṣọ́rọ́kì bìlà afẹ́mu látòrí mímú orogún pẹ̀lú ọlọ́run mímọ́ wá nǹkan míì pẹ̀lú ọlọ́run mímọ́ sí nǹkan míì lẹ́yìn ọlọ́run eléyìí là ní ṣíríkù òun lẹ́bọ ara tí máa fa kọ́lọ́run máa bínú ni. tọ́lọ̀ ma máa bínú gan níbínú tí ò bírú ẹ̀ ni àwọn àfáà ti jẹ́ kó wa tá a bá ń sọ̀rọ̀ ṣíríkù yìí èèyàn lè máa kírun kọ́ máa gbà àwẹ̀ kọ́ máa lọ ájì lọ́dọọdún kọ́ máa lọ úmúra ṣùgbọ́n tó ń mú nǹkan míì pẹ̀lú ọlọ́run ó tó ń wárí fún nǹkan míì ọlọ́run ó tó ń pe nǹkan ọlọ́run gbogbo ń bá ti túmọ̀ sí ni ti ń jẹ́ ṣíríkù pẹ̀lú àwọn àfáà lẹ́ni tó bá wá ń ṣẹbọ ah, gbogbo sẹ́ rẹ̀ ni wọ́n mọ̀ bàjẹ́ o ìlọ́lọ́run ọba ṣe ń sọ fún àwọn tó nífẹ̀ẹ́ sí jù láyé yẹn làwọn ànábì ọlọ́run ọlọ́run ni wà láwọ́ aṣírọ̀kù làhábìtọ̀ ánihùn màtánù yàmọ̀lú táwọn ànábì mi tánbẹ̀ẹ́lẹ́ lọ ṣẹbọ tánbẹ̀ẹ́lẹ́ lọ ṣe kí ni o tánbẹ̀ẹ́lẹ́ ṣẹbọ àwọn ọṣẹ́ tí wọ́n ṣe yóò sì bàjẹ́ ìrun wọn bàjẹ́ àwẹ̀ wọn bàjẹ́ ádì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam anabi ànábì ìkẹyìn ọlọ́ni wa ànábì làyínà àṣírọ́kítà tó ọbẹ̀ ilé lọ mú orogún pẹ̀lú èmi ọlọ́run tó lọ ṣẹbọ pẹ̀lú èmi ọlọ́run kí ni tí ó ṣẹlẹ̀ làyà la yahaba ń ná amaluka ní tó dájú ọlọ́run ló láàmú àti pé indeed certainly undoubtedly ní tí ò iṣẹ́ Muhammad yóò fi ẹ̀wọ́n bọ́lọ̀ ń tẹ̀lú gbólóhùn tó nípa fànàbí wa Muhammad sallallahu alaihi wasallam táwa là wa lẹ́gbẹ̀ẹ́ ànábì wa Muhammad ọlọ́ni wa ànábì iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ wà látẹ̀kù nánà nínà kànsìrì ọwọ́ àwọn àánú àwọn tí ó ṣòfò dẹ́sáìtì fànàbí ò lè ṣẹbọ eléyìí ni episode one asbáàbù gbọ́dọ̀ bí la àwọn nǹkan tó ń fàbínú ọlọ́run ara ẹ̀lẹ́bọ àìparí o àtúnbọ̀ ní part two ilé ẹ̀kọ́ mufilun high school àwọn náà so onígbọ̀wọ́ ètò yìí wọ́n ní ká bá wọn kéde fún gbogbo mùsùlùmí annual Ramadan lecture yóò wáyé ní Saturday April sixteen ní new site wa ní Ajibola street Muslim Masfala road ibẹ̀ ni yóò ti wáyé olùdánilẹ́kọ̀ọ́ wa ni Dr. Rafi Adisaballo láti ìlú Ọ̀yọ́ ìdí wọ́n fi máa bá wa sọ̀rọ̀ òun náà ni tẹ̀kíwínú ìbáìkìlì muslim bóò la fi fẹ́ kólé mùsùlùmí jọ bóò nílé wa ó fi jẹ́lé mùsùlùmí òdodo tí ìdìmọ̀ ọlọ́run tí ò ní sí ní ibẹ̀ mọ́dúrásà wa náà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a máa wọlé nígbà tó bá di may fourteen lẹ́yìn ramadan títí òru ọ̀la táàtù máa pàdé ìmìlẹ̀rìn ayélujára islam rasheed hashim abu anas assalamu alaikum warahmatullahi wabarakatuh. tiwa màmá mi. Akẹ́lúwẹ̀ fẹ́ yóò tiwa màmá mi. Ó kọjá bẹ̀ ó lè ó padà jù. Àtẹ̀lẹ̀ kọ́nà lọ́dì. Akẹ́lúwẹ̀ fẹ́ yóò tiwa màmá mi. Ninety six point seven.